àtìyàwó tẹ̀ ń wò mí nílé pàápàá jùlọ ọkọ ìwọ tó ń gbé gbogbo nǹkan nulẹ̀ láṣẹ ìdùmarè ọwọ́ yín á tún máa ròkè sí dáadáa bí ẹ bá ń tọ́jú ìyàwó yín ìlọsíwájú á tún bá yín ní ìlọ́po ìlọ́po tẹ bá tún wáá fi bámbá lé tẹ tún tọ́jú àwọn ọmọ pẹ̀lú ọ̀nà yín báyìí báyìí ló ṣe máa là ṣùgbọ́n tó ti wò pé gẹ́gẹ́ bí ọkọ àti ọkọ ò fẹ́ ṣe nǹkan kan nulẹ̀ ó dá gbogbo ẹ̀dá obìnrin obìnrin ló ń mọgbá obìnrin ló ń ṣe gbá obìnrin ló ń ṣe àwọn ò fẹ́ lọ síwájú fún ara ẹ̀ ó fẹ́ lọ síwájú fún ara ẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún ẹ ibi tó dẹ̀ ń kówó sí obìnrin yìí jẹ́ kó yé mi pé òun ò mọ́ wọn ò fi yé òun ìwọ ọmọkùnrin yìí mo fẹ́ kó o padà lọlé ló bẹ ìyàwó ẹ̀ dáadáa kó o ṣe nǹkan tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọkọ lásìkò tó yẹ má dá gbogbo ẹ̀ má fi gbogbo ẹ̀ dá ìyàwó ẹ̀ wàá rí pọ́wọ́ ìyàwó ń lọ sókè nígbà tó yẹ pé ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀dúṣe kó ṣe pẹ̀lú àwọn ọmọ ọmọ tó lọ́n fún wa gan àwọn ọmọ tó jẹ́ oní olùbùkún fún ni nígbà tó bá ṣe nǹkan tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bíi bàbá lórí wọn ṣùgbọ́n nígbà tó bá ṣe nǹkan tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bíi bàbá wàá di pé gbogbo nǹkan tó ń ṣe èèyàn ọwọ́ báyìí ló ń kó sí o ò kó sójú ọwọ́ èèyàn ọwọ́ ló ń wà ìwọ obìnrin mo forúkọ Ọlọ́run ọba bẹ́ẹ̀ mo fi gbogbo nǹkan mo fi àwọn ọmọ ẹ mo fi ẹlẹ́dàá wọn bẹ́ẹ̀ má jẹ́ kó sú ẹ o ìwọ tó o ti bímọ tó o bímọ tóbi pé òun tọ́jú wọn inú ilé gbogbo nǹkan ló ń ṣe ṣé o gbọ́jú ọlọ́run tó ń bẹ ẹ́ tó tó ń bẹ ẹ́ yanjú ẹ̀ tó ń fún ẹ ní gbogbo ẹ̀ tó jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ ṣé o gbọ́jú ọlọ́run lọ ni mo fẹ́ kó o kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bí ọlọ́run lórí ọkọ ẹ̀ kí ọlọ́run bá ẹ yí ìgbé ayé ọkọ ẹ padà sí bó ṣe fẹ́ àmọ́ ibi tó bá jẹ́ pé ibi tó kù pé olówó ti sú ẹ ò mọ nǹkan tó fẹ́ ṣe mọ́ ohun tó fẹ́ ṣe ni pé bí ọkọ ẹ tó bá ti ṣàdúrà tó ti bẹ tó ti bẹ ọlọ́run lórí ẹ wá lọ bí ọjọ́ ibi tí ọkùnrin ti ń gbọ́ kì í ṣe lọ́sàn-án ló wàá pè ooru tẹ́ bá ti sùn wàá pè wàá bẹ́ẹ̀ wàá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bàbá kí ni mo ṣe kí ni ẹ̀ṣẹ̀ mi gan-an pàtó kí ni nǹkan tí ẹ rò wípé mo ṣe tó jẹ́ pé ẹ̀ tí ẹ fẹ́ bá mi dá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ má jẹ́ kí n tọ̀ ẹ́ ṣé orí tó bá ṣe léyìí ìwọ àtàwọn ọmọ ẹ wàá wá rí i pé ayọ̀ àtàlàáfíà ni wàá fi lo ìgbésí ayé ẹ nínú ilé ọkọ ẹ ẹ wọ báyìí kí n tẹ̀yìn ìralé bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ lórí abala ìrírí abala ìrírí sì ń tẹ̀síwájú ṣùgbọ́n kó tó kó nípa máa tún parí gbogbo ẹ̀.